ọlọ́run ọba tí ó tún sẹ́ni kọ̀kan wá kù tí ó dá sí lórí islam ní ìbámu sí bí annabi sallallahu alaihi wa alihi wasallam bí ó ṣe gbé wá ọlọ́run ọba tí ó sẹ́yìn àtẹ̀yẹ kù lórí ìlànà yìí ọlọ́run náà ni ọba tí a dúpẹ́ fún abẹ́lọ́run ọba àlékẹ́ọlá kọlọ́run ọba kí ó mọ́ṣálá ìgbà ọpẹ́ yìí kọmọ bà lè fẹ́ kọmọ sàlá ìgbà ní ọwọ́ wa ní ìbáadà àtàtàrà ọpẹ́ tí a dá fún Ọlọ́run báyìí àfi ń bẹ lọ́wọ́n bá gbogbo àwọn orí tí Ọlọ́run bá lè kẹ́lá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tí a mọ̀ nínú ẹ̀ àti eléyìí tí ma wa ò tí làákàyà tí òye wa ò nínú àwọn orí Ọlọ́run bá ń bẹ ní ara ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́n ba kọ́lọ́wọ́n ba kọ́mọ́ṣálá ìbá dé orin náà mọ́lẹ̀ ọlọ́wọ́n ba kí ó má jẹ́ kí orin náà kọ́ má jẹ́ kí ó kúrò fún wa ní àìláì àtúntàtàrà báyìí náà abẹ́lọ́wọ́n ba àwọn orin tí a ràn kàn látọ̀dọ̀ ọlọ́wọ́n ba eléyìí tí a fẹ́ kí ọlọ́wọ́n ba kó ṣe fún wa kọ́lọ̀bà abẹ́lọ́wọ́ba àlékún orí tọ́lọ́wọ́ba àlékẹ́lá máa ń ṣe gbogbo àwọn ẹrú tó bá ti ń jẹ́ni tó ń dúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba kọmọ́ṣàláì máa ṣe fún àwa náà nítorí pé àwa náà a jẹ́ ìkan nínú àwọn tí ó ń dúpẹ́ fún ọlọ́wọ́ba lórí àwọn orí wọ̀nyí abẹ́lọ́wọ́ba kọ́lọ́wọ́ kọmọ́ṣàláì kàwá sínú àwọn tí wọ́n ń dúpẹ́ orí ọlọ́wọ́ba a pé ọlọ́wọ́ba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí kò tọ́ láti dá nǹkankan papọ̀ pẹ̀lú ẹni a sì jẹ́rìí pé anábi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́wọ̀n bá ní òjí sí ọlọ́wọ̀n bá ní àwátọ́ àlékún ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run bá àti ìrà jẹjẹtọ ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà ní anábi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráàlú anábi àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà àtàwọn tí ó tún máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbèdà kìyàmà àti gbogbo àwọn ọmọ ìyá nínú Islam àkíwa ní ọkùnrin àkíwa ní obìnrin àkíwa ní ọmọdé bẹ́ẹ̀ ni àkíwa ní àgbàlagbà pẹ̀lú kíkí Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí tí a ń bá lọ òun náà ni a sì máa tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí gbogbo wa tí a ti ma nì eléyìí tí a ń gbìyànjú àti ta ìmọ́lẹ̀ sí kí àwọn èèyàn kí wọ́n lè bá wà nínú àgbọ́yé eléyìí tí a ó yè kòòrò àgbọ́yé eléyìí tó lálàáfíà la nípa àlámàrí náà òun náà ni ọ̀rọ̀ al-muzaharat ojú wo ni islam fi wo àlámàrí yìí tí a bá sọ pé al-muzaharat èdè lárúbáwá nìyẹn ìtumá rẹ̀ lédè yorùbá òun náà ni ìṣe ìwọ́de láti fi pe àkíyèsí àwọn èèyàn kan tí wọ́n ń ṣe aburú láti fi pé àkíyèsí wípé in tí wọ́n ń ṣe òdùn mọ́ wa wípé in tí wọ́n ń ṣe kò tẹ́ wa lọ́rùn mọ̀zọ́hárọ̀ ti yìí rí almọ̀zọ́hárọ̀ yìí àwọn èèyàn wa máa ń ṣe ń gbà míì tó jẹ́ sí pé ìjọba náà ni wọ́n ń ṣe nǹkan yìí láti takò wọ́n ń ṣe láti fi ẹ̀húnú hàn láti fi àìdùnnú wọn hàn sí ìjọba lórí nkàkà tí ìjọba ń ṣe fún wọn ìgbà míì náà sì rèé àwọn èèyàn máa ṣe láti fi fi àìhónú àti àìdùnnú wọn hàn síjọba lórí nkàkà tí àwọn aráàlú ń ṣe tí wọ́n fẹ́ kí ìjọba kí àwọn bá wọn ṣe àtúnṣe rẹ̀ tó ń fẹ́ kí ìjọba kan bá wọn dá sí tó ń fẹ́ kí ìjọba kan bá wọn rí sí nǹkan yìí eléyìí báyìí èròǹgbà àwọn tí wọ́n ń ṣe ó yé gbogbo wa òun náà ni wípé wọ́n láwọn fẹ́ fi kọ ìbàjẹ́ ni wọ́n láwọn fẹ́ fi tako àìda aburú tí ń ṣẹlẹ̀ àwọn fẹ́ fi àwọn fẹ́ fi hàn wípé nǹkan yẹ nǹkan tí kò dùn mọ́ àwọn ni eléyìí tí àwọn fẹ́ ìyípadà lórí ẹ̀ nítorí ẹ̀ wọ́n wá kóra wọn síta wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe ìwọ́de káàkiri nígbà míì wọ́n á máa gbé àwọn akọ́mọ̀nà wọ́n a máa pè dání wọ́n a gbé àwọn apálí eléyìí tó le wọ́n a gbé dání wọ́n a kọ àwọn nǹkan síbẹ̀ ní àwọn nǹkan tí wọ́n fẹ́ kí àwọn èèyàn bá wọn rí sí ìgbà náà rí wọ́n lè gbé bánà eléyìí tí wọ́n fi aṣọ sí àbí eléyìí tí wọ́n fi kanopi tí wọ́n fi tapolin tí wọ́n fi ṣe wọ́n lè gbé dání tí wọ́n kọ nǹkan síbẹ̀ ní nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n ti torí ẹ̀ ṣe ìwọ́de wọ́n ma wá káàkiri ní ọ̀pọ̀ yanturu káàkiri gbogbo títì káàkiri àwọn àyè tó ṣe kókó ìgbà míì wọ́n lọ dúró sí àyè kan tó pàtàkì tó ṣe kókó wọ́n ma wá àṣẹ àfihàn àìdùnnú wọn sí nǹkan tí wọ́n ti torí ẹ̀ ṣe ìwọ́de eléyìí báyìí ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n ń gbà kọ aburú pàápàá jùlọ aburú tí wọ́n bá rí pé ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìjọba àbí aburú tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn aráàlú tí wọ́n rí pé ìjọba ni ó ní kápá àti bá wọn ṣe àtúnṣe rẹ̀ ìlànà yìí ìlànà kan ni tó jẹ́ pé àwọn tó gbé wá àwọn al-Yahud wan àwọn náà ni wọ́n gbé ìlànà yìí wá kò ní ìbátan pẹ̀lú ìlànà ìsìláàmù rárá o ìsìláàmù sì mọ ìlànà yìí rí rárá bó ṣe wù kí ó mọ ọ̀nà tí a mọ̀ gbà láti fi tako aburú islam ó ti gbé kalẹ̀ àwọn tí wọ́n dẹ̀ jẹ́ ní ṣáájú wa tí wọ́n kọ́kọ́ jẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ nínú al'umma yìí wọ́n ti lo gbogbo àwọn ìlànà wọ̀nyí wọ́n ti lò ó láti fi kọ aburú tí ó sì ṣe sóre tí ọlọ́run bá sì ní kí nǹkan yìí lápa dáadáa láwùjọ ìlànà tí al-Qur'an gbé wá ìlànà tí anábì sallallahu alaihi wa alihi wasallam gbé wá òun náà ni ìlànà tí èèyàn lè rìn tí yóò fi rí àṣeyọrí ní ayé àtàlkìyàmà gbogbo ìlànà míì tó bá yàtọ̀ sí ìlànà tọ́lọ́run bá tànábì sallallahu alaihi wa alihi wasallam bó ṣe wù kó dáa tó lójú àwọn tí wọ́n bá ń rin ìlànà yẹn aburú ni wọ́n bá ń bẹ̀ wọ́n ó kan aburú ń bẹ̀ nílé ayé wọ́n ó tó kan ní ọjọ́ ìgbèrè alkiyama bó ṣe wù kó yàtọ̀ lójú wọn kó yàtọ̀ lójú wọn bó sì ṣe wù kí wọ́n ṣe kí ni o kí wọ́n fojú pípẹ́ wo ìlànà tànàbí àti tọ́lọ́wọ́n bá tó ìlànà yìí náà ni ìlànà tí ó ní albarka ìlànà tọ́lọ́wọ́n bá ti tànàbí yìí ó ní ìlànà tó lálbarka tí ó sì jẹ́ ìlànà tí ó máa ń lapa dáadáa naam àwa ń gbìyànjú àti gbé ẹ̀wò lọ lórí lẹ́yìn bàtà ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá nínú al-Qur'an àti nínú hadith wa nabi sallallahu alaihi wa sallam lórí pé nǹkan yìí ìlànà tí kò bá islam mú ni àti wá ń gbìyànjú àgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn eléyìí tó yẹ pé wọ́n ń pèpè sí ìlànà súnà tànàbí sallallahu alayhi wa sallam wọ́n sì gbé súnà dání àwọn àfá súnà kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí òun náà nìkan tí a ń gbìyànjú àti tún sálàyé fún wa ní ìjeje tí ọjọ́ alárúbá ọjọ́ àfúlàfà òun ni a ọ̀rọ̀ ìkan nínú àwọn olùmọ̀ wa ńláńlá شيخنا العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى أكا روما tí wọ́n fi ń sàlàyé ìhàwó ní Islam kọ sí ìmọ̀ṣe ìwọ́de aka ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà ààrí nínú ṣarífù wọn kéṣẹ́ tí wọ́n ṣe bàbá àárí ọ̀rọ̀ yẹn nínú késẹ̀tì náà késẹ̀tì wọ́n pè késẹ̀tì náà ní fatawa al-ulama késẹ̀tì mẹ́lẹ̀ tí mo sọ wípé wà nínú tíra wọn yẹn èyí tí mo fẹ́ kàánsìn ọ̀rọ̀ sheikh abdulaziz bin abdullah bin baz rahimahullahu ta'ala ọ̀rọ̀ wọn òun ni ó wà tí mo kà ní ìjẹ ìjẹjẹ yẹn a rí nínú majallatul buhuthi al-islamiyya majallatul buhuthi al-islamiyya magazine tí wọ́n ń kọ láti fi ṣe research nípa àwọn alámàrí islam majallatul buhuthi islamiyya magazine research magazine ìwádìí ìjìnlẹ̀ nípa ìmọ̀ islam òun wá pé orúkọ magazine náà rizal um, majalatul buhuthil islamiyya a rí ní inú tíra yìí a rí nínú magazine yìí a rí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ inshallah a tẹ̀síwájú lónìí pẹ̀lú ọ̀rọ̀ a sheikh al'allama ibn baz rahimahullahu ta'ala ọ̀rọ̀ yìí tí a fẹ́ kà lónìí tí ó ọ̀rọ̀ sheikh ibn baz ta'ala a rí nínú kíṣẹ́ tí wọ́n tún pè ní fatawa al-ulama fi ta'ati wulati al-amr fatawa al-ulama àwọn ìdáhùn sí ìbéèrè àwọn olùmọ̀ ìdáhùn sí ìbéèrè ilé ìtọ́wà látọ̀dọ̀ àwọn olùmọ̀ àwọn àfà nípa títẹ̀lé aláṣẹ fatawa al-ulama fi ta'ati wulati al-amr ibẹ̀ láti rí ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí kí lọ́rọ̀ náà ọ̀rọ̀ ah, samahatu sheikh samahatu sheikh abdulaziz ah, bin baz rahimahullahu ta'ala onani as-su'al wọ́n bèèrè lọ́wọ́ wọ́n pé halil muzaharat arrijaliyya wan nisa'iyya halil muzaharat arrijaliyya wan nisa'iyya ضد الحكام والولاة تعتبر وسيلة من وسائل الدعوة وهل من يموت فيها يعتبر شهيدا wọ́n ní ìjẹ́ kí a máa ṣe ìwọ́de ọlọ́kùnrin àti olóbìnrin ìjẹ́ ká máa ṣe ìwọ́de yìí almuzaharatu rijaliya ìwọ́de àwọn ọkùnrin wan nisaiya àti ìwọ́de àwọn obìnrin ká máa ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ridal hukam láti fi tako àwọn aláṣẹ walwulad àwọn tí wọ́n jẹ́ adarí ìlú tí wọ́n jẹ́ aláṣẹ ìmá ṣe ìwọ́de lọ́kùnrin àti ní obìnrin láti fi tako àwọn wọ̀nyí wọ́n ní ǹjẹ́ a lè ká sí ọ̀nà kan nínú àwọn ọ̀nà tá a máa fi ń ṣe ìpèpè sójú ọ̀nà ọlọ́run ba tu'tabaru wasilatan min wasaili da'wa wọ́n ní ìjẹ́ nǹkan yìí ìjẹ́ a lè ká sí ọ̀nà kan nínú àwọn ọ̀nà ìṣe da'wa bí wa hal man yamutu fiha àti wípé ìjẹ́ ni tó bá kú síbi ìwọ́de yìí yu'tabaru shahida sáà lè ká sí ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run ọba sáà lè ká kú ẹni tó kúkú ṣàhádà ẹni tó kúkú ẹni tó ti gba certificate aljanna látàyé ẹni tó kúkú ẹni tí kò ní ṣe ìṣirò iṣẹ́ lọ́jọ́ gbẹ̀dà kìyàmà tó ti gba ṣàhádà wípé kò ní ṣe ìṣirò iṣẹ́ lọ́jọ́ gbẹ̀dà ìjà lè kárú ẹni báyìí sẹ́wọ́n pàwọn tó bá kú sójú ogun ẹ̀sìn àbáwọn ọ̀nà míì tí ànábì sallallahu alaihi wasallam kà fún wa bí ẹni tí léwó pa bí ẹni tí iná jó pa bí ẹni tí odò gbé lọ àbí ẹni tó kú àtoyúntoyún àbí àìsàn ikùn náà ló pa kọlọ́bà alékẹ́lá kí ó sí ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọlọ́wọ́ bá kó jẹ́ kí a síra láyọ̀ a sì bẹ́lọ́wọ́ bá kọ́dá kó fi wá sínú kọ́dákun kó mọ́ sàláyì kádàrá wa náà sínú àwọn tí ó kú ikú ṣàhádà ọlá ìjọkàn sí ọlọ́run bá àdúwà ńláńlá ni àmáwọn èyí fẹ́ sàmì irú àwọn àdúwà báyìí ó sì ti dáwà lójú pé gbogbo náà lápadà kú náà ni ọ̀nà kan lásìgbà kú ìjẹ́kọ̀ wa ní dáa ìjẹ́kọ̀ ní bálàkáyè mọ́ ká ka si se àmì rẹ̀ túmọ̀ sí pé ká má kú àbẹ́ẹ̀kọ́ ni so ó dá wa lójú tí ò sí èméjì mẹ́pá kú náà ni ó sì dá wa lójú pọ́nà kan lágbàkú so nítorí ẹ̀rẹ̀ ó dá jùlọ ká máa bẹ̀rẹ̀ ọ̀nà tí yóò bá lóore fún wa lọ́jọ́ ba wa si wọ́n ní ìjẹ́ ẹni tó bá à ń ṣèwọ́de yìí sáà lè kásẹ́ni tí ó kúkú àṣàhádà ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run ọba aljawab ìdáhùn rèé لا أرى المظاهرات الرجالية والنسائية من العلاج لا أرى المظاهرات الرجالية والنسائية من العلاج شيخ عبد العزيز بن باز رحمه الله تعالى ولا ووري àwọn ò rí ìmá ṣe ìwọ́de ọlọ́kùnrin ni o àti tolóbìnrin ẹ́ wọ́n láwọn ò rí ìmá ṣe ìwọ́de yìí mínẹ̀lẹ̀ ìlàj àwọn ò rí sí ìwòsàn àwọn ò rí sọ́nà àbáyọ àwọn ò rí sí ìntàlè fi ṣe àtúnṣe àbúrú tí ń ṣẹlẹ̀ ta ló ń sọ̀rọ̀ ta'ala àgbàfà ni wọ́n tí a bá fi tẹ̀gànkún tí a tún yọ ti ẹ̀gàn kúrò àgbàfà ni wọ́n tí wọ́n kọjá ẹni tí ó máa sọ̀rọ̀ tàá sọ yí pé ta ni a ń sọ̀rọ̀ ń bẹ̀ ń rí náà wọ́n láwọn ò rí nǹkan yìí ìmá ṣe wọ́de ọkùnrin ní ṣe ni àwọn obìnrin ní ṣe ni àbọ́kùnrin àtobìnrin náà ni wọ́n ti ẹjọ́ ń ṣe papọ̀ ni wọ́n láwọn ò rí sí ọ̀nà àbáyọ wọ́n láwọn ò rí sí ọ̀nà àtúnṣe wàlákín ní ṣéèkì ní ṣùgbọ́n èmi o arọ annaha min asbabil fitan mo rí sí nínú àwọn okùnfà fìtínà ni nínú àwọn okùnfà tí ma ń fa fìtínà sínú ìlú lèmi rí sí gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀wọ̀n bá àlékẹ́lábádẹ̀ ní ó ní òye tọ́lọ̀wọ̀n bá sì ní ó mọ̀ tí ń lọ òun náà ni ó rí wípé nǹkan yìí tó tọ́ nínú àwọn okùnfà fìtínà ni àbẹ́ẹ̀kọ́ ni nínú àwọn okùnfà fìtínà tí ń dá wàhálà lẹ̀ sínú ìlú ni kánrin ẹ̀mí òun náà ni ó ti ṣòfò látara nǹkan yìí so onílàákàyè kan kò ní sáláyì má rí nǹkan yìí sí inú nǹkan tí ó jẹ́ okùnfà wàhálà okùnfà fìtínà àbẹ́ẹ̀kọ́ ni sheikh ni ara annaha min asbabil fitan mo rí wípé nínú àwọn okùnfà fìtínà ni wà min asbábi ṣọ́rù bákan náà mo rí wípé nínú àwọn okùnfà aburú ni nǹkan yìí jẹ́ okùnfà aburú ni nínú àwọn okùnfà aburú lọ́wà wà min asbábi zulmi ba'din nas bákan náà àwọn tó rí nínú okùnfà ìsàbòsí fún apá kan nínú àwọn ayẹ tí sheikh abdulaziz bin baz rahimallahu ta'ala tí wọ́n rí nínú al-muzaharat tó fi jẹ́ pé aburú ni alákọ̀ọ́kọ́ min asbabil fitan ẹlẹ́ẹ̀kejì min asbabil shar ẹlẹ́ẹ̀kẹta min asbabil zulmi ba'dhin nas abi ẹlẹ́ẹ̀kẹrin wa ta'addi ala ba'dhin nas bi ghairi haqqin wọ́n láwọn sì tún rí sí okùnfà ìmá tayọ àlà ìmá gbágbéré sí àwọn èèyàn sí apá kan àwọn èèyàn láìlẹ́tọ̀ọ́ ìmá tayọ àlà sáwọn èèyàn láìlẹ́tọ̀ọ́ ni walakin al-asbaba shar'iyyata sheikh ní ṣùgbọ́n àwọn okùnfà tó bá ṣẹ̀ríà mú al-mukataba òun náà ni ká kọ lẹ́tà ká ìwé sí àwọn aláṣẹ ká sí wọn ká sọ tí wọ́n ń ṣe tí ò tẹ́wa lọ́rùn sínú ìwé kápè wọn sákíyèsí àìdá tí wọ́n ń ṣe kákọ ìbàjẹ́ fún wọn látara kíkọ almukataba lára àwọn ọ̀nà tá a máa ń gbà láti fi kọ ìbàjẹ́ tí àwọn olórí bá ń ṣe ni wan nasiha ká ṣe wáàsí fún wọn ká gbà ní ìmọ̀ràn ìmọ̀ràn gidi ká gbà wọ́n ní ìmọ̀ràn pàtàkì eléyìí báyìí ká ṣe wáàsí fún wọn lára àwọn ọ̀nà tí a máa ń gbà bá láti fi kọ aburú àwọn olórí ni la àwọn ọ̀nà tí a máa ń gbà bá àwọn olórí lò níbi ikọ̀ aburú wọn ni wad-da'watu ila al-khayri bit-turqi as-salima نعم ولكن الأسباب الشرعية المكاتبة والنصيحة ولكن الأسباب الشرعية المكاتبة والنصيحة والدعوة إلى الخير بالطرق السليمة بكنا كي a pèpè lọ síbi oore انتول pèpè بالطرق السليمة. in tó lóore bí turuki salima pẹ̀lú àwọn ọ̀nà tó lálàáfíà tí kìí ṣe ọ̀nà fìtínà tí kò kí ń ṣe ọ̀nà aburú tí kò kí ń ṣe ọ̀nà ìsàbòsí fún apákà àwọn èèyàn tí kò kí ń ṣe ọ̀nà ìtayọ̀ ààlà lé apá kàwọn èèyàn lórí na ká pé àwọn èèyàn lọ síbi oore pẹ̀lú àwọn ọ̀nà tó lálàáfíà nínú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń tọ́ ṣẹ̀rí àmọ́ni so yíba nísìn so àpúrúkọ lẹ́ti sàlákàá alùlẹ̀lì ojú ọ̀nà tó jẹ́ sí wípé àwọn olùmọ́rin òun náà ni ojú ọ̀nà táwa náà lè rìn láti fi pe àwọn èèyàn sí àyè sí àkíyèsí láti fi kọ agbúrú táwọn èèyàn bá ń ṣe ó jẹ́ olórí ni o ó jẹ́ àwọn èrò ẹ̀yìn ni wasalakaha ashabu nabi tí àwọn sọ̀hábí ànábì náà sí rìn ojú ọ̀nà yìí ni káwa náà rìn sallallahu alaihi wasallam wa atiba'ihum bi ihsani àtàwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi pẹ̀lú dáadáa àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábí ànábì pẹ̀lú dáadáa ojú ọ̀nà tí wọ́n rìn òun náà lójú ọ̀nà táwa náà lè rìn láti fi kọ aburú tí àwọn olórí bá ń ṣe àbí àwọn aráàlú bilmukatabati walmushafahati ma'al amir bilmukatabati walmushafahati ma'al amir pẹ̀lú ká máa kọ ká máa kọ nǹkan ká máa kọ sí wọn ká máa fi kíkọ ká máa fi pè wọ́n sákìyèsí walmushafaha bẹ́ẹ̀ náà ni ká lọ bá wọn ká fẹnu pè wọ́n sákìyèsí a lè fi kọ́làm gègé a lè fi kọ aburú a lè fi kọ aburú fún wọn tá kọ́ tá sì fi ránṣẹ́ sí wọn tí ó sì kàn wọ́n lára kò yí báyìí sí bákan náà tá bá láǹfààní àti lọ bá wọn ká sọ órálì ká sọ pẹ̀lú ẹnu a máa ń ṣe bẹ́ẹ̀ náà ilé náà bá ṣẹ̀rí àmọ́ ma'al amir ká fi ilé ìbá aláṣẹ́lù wà ma'al sultan àwọn alágbára àwọn olórí kafẹ́lẹ̀ ìbáwọn lò wal-ittisal bihi wa alaikum salam tó labarkatu wal-ittisal bihi ká gbìyànjú àti máa súnmọ́ wọn ká máa pè wọ́n kódà rí gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀n bá àríkẹ́lá bá ní kó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn aláṣẹ lọ́wọ́ tí wọ́n sì máa ń gbé ìpè rẹ̀ ó lè pè wọ́n lórí ago ó lè pè wọ́n lórí kíní o lórí ago kó bá wọn sọ̀rọ̀ kó pè wọ́n sákìyèsí lórí in tí wọ́n ń ṣe tí kò dáa kó kọ ìbàjẹ́ fún wọn pẹ̀lú kó pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bákanáà táà bá láǹfààní bẹ́ẹ̀ ká gbìyànjú àti súnmọ́ wọn ká máa bá wọn sọ̀rọ̀ wa kọ nǹkan sí wọn دون التشهير دون التشهير في المنابر وغيرها لا يكون ما máa pariwo wọn لا يكون ما kò ní máa fẹ ojú àwọn èèyàn sí àṣìṣe wọn lórí mímbàrí àti àwọn àyè míì bẹ́ẹ̀ tó jẹ́ àyè tó ṣe kókó òyíra nísìn kíyàn bọ́ sórí mímbàrí nísìn lọ́jọ́ jùmọ́ àbí lọ́jọ́ mìí náà kókó àwọn èèyàn jọ kọ́bọ́ sórí mímbàr kọ́ wá yẹ́ sí wípé in tó fẹ́ máa sàlàyé fáwọn èèyàn òun náà ni táwọn olórí ṣe tí kò dá ọfẹ́ máa dá wàhálà alẹ́ nù lú o ọfẹ́ da ìlú ó ṣe rédíò kálé báwo ni ó ṣe burú tó èyàn tó bọ́ sórí tẹlifíṣàn tó jẹ́ sí pé lórí tẹlifíṣàn tó bọ́ sí orí èyí tó bọ́ sí aburú ìjọba náà ló bẹ̀rẹ̀ sí máa gbé síta aburú ìjọba ló bẹ̀rẹ̀ sí máa pariwo fún àwọn èèyàn ẹ́n Islam bá ṣe máa ń bá olórí lò kò ṣe kí Islam bá ṣe ń bá olórí lò kò yẹ báyìí sí eléyìí báyìí kò bá ìlànà àwọn ẹni rí mu kò bá ìlànà ìsìláàmù mu ìlànà tó ń lò yìí ìlànà tí àwọn Yahud àti Nasara gbé wá fún wọn ni wọ́n lò yẹn naam والتشهير دون التشهير في المنابر وغيرها بأنه فعل كذا وصار منه كذا ká máa lọ pariwo lórí mímbàrí lórí rédíò lórí tẹlifíṣàn kálọ máa gbé aburú àwọn àwọn aláṣẹ síta wípé ó tún ṣe báyìí o wọ́n tún ṣe báyìí nǹkan báyìí ni wọ́n tún ṣe o he wọ́n tún ti ṣe báyìí ẹ̀yin èèyàn nǹkan báyìí náà tún ti ń ṣe báyìí o ẹ fura o ẹ má gbà o wọ́n fẹ́ yẹ̀ yín jẹ́ o wọ́n fẹ́ ṣe kíníkà o owó kan tó ti dé o gbogbo àwọn nǹkan wọ̀nyí rèé wọ́n ṣe báyìí wọ́n ṣe eléyìí ṣéèkì ní eléyìí báyìí kò kìí ṣe ń tọ́ yẹ kí a máa ṣe nìyẹn wallahul musta'an ọlọ́wọ́n bá ní à ń bẹ̀ kí ó ràn wá lọ́wọ́ kó níbi àwọn aburú wọ̀nyí wàkọ́lá aidan rahimahullah afáwà yìí wọ́n tún sọ bákan náà kọ́lọ̀mà alékẹ́lá kọmọ́ ṣàlàyé bá wa kẹ́ wọn wọ́n ni wàlùsùlùbù sẹ́yí ul'anif ká máa lo ọ̀nà tó burú nínú àwọn ọ̀nà tó léwu jù ní nínú àwọn ọ̀nà tó léwu jù ní níbi àti níbi dídá òdodo padà tẹ́yàn bá ń lo ọ̀nà tí ó burú ọ̀nà tó le kókó báyìí àwọn ọ̀nà nínú àwọn ọ̀nà tó léwu jùlọ ni láti fi dá òdodo padà wà ẹ́dàmí kọbólì kò ní jẹ́ kí àwọn èèyàn gba òdodo yẹn aw ìsáàrọ́tìl kọláàkìl نعم وعدم, قب... وعدم قبوله أو إثارة القلاقل أو إثارة القلاقل أو كي أعطفر سي إبي الأسلوب السيء العنيف أو إثارة القلاقل àbí ká máa dá wàhálà lẹ̀ nínú ìlú ká máa dá ìpàyín kékeré lẹ̀ ká máa ká máa sàbòsí fáwọn èèyàn wal-udwan ká máa tayọ àlà sí àwọn èèyàn wal-mudarabat ká ní afẹ́ máa bára wa ṣe fàǹfàní kò yí báyìí nísìn gbogbo orú àwọn nǹkan wọ̀nyí rẹ̀ àwọn nǹkan tí kò dáa ni kálà ń daṣẹ́lẹ̀ ni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí rẹ̀ àwọn nǹkan tí kò dáa ni kálà ń gbé pẹ́rẹ́gì kaná fúnra ẹni gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tí ó dá ni wa yulhaqu bi hadha al-bab sheikh ní gbogbo àwọn ọ̀nà tá kà yìí ta ní ọ̀nà tó burú ni in ta tún lè kó papọ̀ mọ́ tó tún jọra wọn nínú àwọn ọ̀nà ta tún lè sọ pé ọ bọ́ sínú pò kan náà nínú àwọn ọ̀nà ta kà nínú ọ̀nà ìsáratul kọlákì lágbèsí nínú káfẹ́ ma dá ìlà ìlò káfẹ́ ma dá lẹ̀ ní ìlú ká ma dá wàhálà ká ma dógúnlẹ̀ ká ma dọ́tẹ̀ẹ́lẹ̀ ká ma dá ìsàbòsílẹ̀ fáwọn èèyàn fún dúkìá àwọn èèyàn yìí ma tayọ àlà ẹ́ yìí ma bára ẹni wọ̀yáàdà ká ma dá kò kí ń jẹ́ káwọn èèyàn gba òdodo nínú ìta lè kó papọ̀ mọ́ yí pé ipò kan náà wà ní kama inú náà ní nǹkan táwọn yẹn ṣe ní al-muzaharat allati tusabbibu sharran aziman du'at ìwọ́de yìí àwọn protest yìí ilẹ̀ tó jẹ́ sí pé ó ń fa ó ń ṣe okùnfà aburú tó tóbi fún àwọn olùpèpè ẹ̀rí wípé àwọn ìlú tán bá ti máa ń ṣerú àwọn kinní wọ̀nyí wọ́n máa kó wà láàbá wọn yóò di à ń tì wọ́n mọ́lé yóò di à ń lé wọn kúrò lù yóò di à ń lé wọn kúrò láwọn àyè ibi tẹ́tí ń ṣe dáwà fáwọn èèyàn ni aburú ní nǹkan yìí faqariqu sahih ni kọ wọn billati iya ahsan ní ọ̀nà tí ó dáa jùlọ ká ma fi bá wọn sọ̀rọ̀ eléyìí ni sheikh al'allama abdulaziz bin baz rahimallahu ta'ala òní wọ́n sọ lórí ọ̀rọ̀ al-muzaharat ẹ̀rí wípé àwọn náà rí wọ́n takò gidi gan wọ́n dẹ̀ gbé sí inú po ìdá ìlúrú wọ́n gbé sí inú po ìdá wàhálà alẹ́ wọ́n gbé sí ọ̀nà aburú eléyìí tí àwọn salaful umma tí wọn kò rìn wọ́n láwọn rí ní ọ̀nà fìtínà ọ̀nà aburú ọ̀nà ìsàbòsí fún apákà àwọn èèyàn ọ̀nà ìtayọ ààlà lórí àwọn èèyàn aláìlẹ́tọ̀ọ́ àwọn dẹ̀ jí kó yọ pé ọ̀nà yìí àwọn salaful umma àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn wọ́n rìn ọ̀nà yìí láti fi pe àwọn èèyàn sí àkíyèsí náà ẹ kí á tún gbé ọ̀rọ̀ olùmọ̀mí yẹ̀wò ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan hafizallahu ta'ala afá sí ń bẹ láyé sin àgbàfá ni wọ́n ti dàgbà gidigan wọ́n ti dàgbà gidigan bàbá tí a ń wí nísìn wọ́n ti kọjá àádọ́rùn ọdún wọ́n ti kọjá 90 years dáadáa bàbá tí a ń wí around 94 years ni wọ́n wà 94 93 ó ní bàbá Sheikh Salih Al-Fawzan hafizahullahu ta'ala onuwawa nínú àwọn àgbàlagbà dáadáa lágbàáyé tí Ọlọ́run ní kí wọ́n máa rìn lànà súnnà tí wọ́n sì jẹ́ olùmọ̀ ńláńlá tí gbogbo ayé mọ̀ kọlọ̀wà alégálákọ́dáhùn kí ó bá wá sí àlékún gbogbo ẹ̀mí bàbá kọlọ̀wà alégálákọ́dáhùn kó bá wá sí àlékún okun ara wọn láti jí sí Ọlọ́run bá pẹ́ apadà sí aburú ọlọ́run má jẹ́ kí ó dé bá bàbá náà àti ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń jàǹfà ní ìmọ̀ wọn ọlá ìjọkan ṣoṣo ọlọ́run bá bàbá àgbàlagbà yìí wọ́n bí wọ́n lèrè wípé halmi wasaili da'wa ǹjẹ́ nínú àwọn ọ̀nà ìṣe da'wa ìpèpè òun náà lọ́wà bí alqiyamu bil mudaharat ká ní a fẹ́ máa ṣe ìwọ́de sẹ̀ǹpá wọn tí ń ṣe wọn láwọn fi ń kọ aburú ni àbí ǹjẹ́ ẹnu ọ̀nà ta lè gbà fi kọ aburú láti fi ṣe dáwà lílé ibá iná wà bí kíyàn sọ nǹkan lórúkọ tó dá ò sọ pé nǹkan yẹn dá mo ti máa ń sọ dáadáa àrẹ́kọ́ ni kíyàn dẹ̀ sọ eléyìí tí ṣẹ̀ríà ní kàkún fún òun náà ni báwo ni pàápàá nǹkan ṣe rí pàápàá yẹn ni ṣẹ̀ríà fẹ́ láfẹ́gbẹ̀rẹ̀ yọ ṣẹ̀ríà lé lórí kìí sorúkọ tí a bá sọ nǹkan òun náà ni a fi máa mọ̀ bóyá dáa bí kò dáa tó yẹ bá nísìn àwọn tí wọ́n ń ṣe al-mudaharat dáwà ní láwọn fi ń ṣe àbẹ́ẹ̀kọ́ ni bóde ti kà fún wa ìkan nínú àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà yìí ọ̀rọ̀ rẹ̀ tó kọ tí mo ní ó fi sórí màjúmọ́ àkàn àbí ẹ̀rí pé òun náà sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ́nranwọ́nran yìí òun náà sọ síbẹ̀ àbí naam àwọn ní ìjẹ́ nínú àwọn ọ̀nà táà mọ́ fi ń ṣe dáẹ́wà lọ́wà ká má ṣe ìwọ́de lè hálì ummatil islamiyya nítorí pé a fẹ́ wá ọ̀nà àbáyọ sí àwọn wàhálà tí ó ń ṣẹlẹ̀ sí al'umma musulmi káàtì torí pé a fẹ́ wá ọ̀nà àbáyọ a fẹ́ a fẹ́ tú wàhálà a fẹ́ tú ìtakókò wàhálà tí ó ń ṣẹlẹ̀ sí àwọn àlùmọ̀ mùsùlùmí nítorí pé a fẹ́ tú a fẹ́ tú àwọn èèyàn lẹ̀ a fẹ́ tú wàhálà yẹn lẹ̀ kúrò níbi tí yó máa bá àwọn èèyàn a fẹ́ tú àwọn èèyàn lẹ̀ kó bí wàhálà yẹn a fẹ́ wọ́nà àbáyọ sí a fẹ́ tún a fẹ́ ṣe àtúnṣe wàhálà tí ó ń ṣẹlẹ̀ sí àlùmọ̀ mùsùlùmí káti torí báyìí ká ma wá ṣe wọ́de wípé inú ọmọ ṣákìlù tó wà láyé lónìí o nípa wọn kan bú ànábì sallallahu alayhi wa sallam abi, wọ́n fi ànábì ṣe yẹ̀yẹ́ wọ́n ń ya àwọn cartoon láti fi ṣe ànábì ṣe yẹ̀yẹ́ eléyìí báyìí kúfùrù tó ní agbára ni kúfùrù tó ṣe kí ni mo pè jama àfáwà ibn ibnu àfáwà ibnu ta'ala wọ́n ní irú kúfùrù igan rèé kéèsè kúfùrù tẹ́yẹ̀ ṣe máa fúnyà ní ọzùrù lé lórí kódà kéèsè kúfùrù tẹ́yẹ̀ ṣe máa ṣe ìsìtàbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tẹ́ bá gbáyàn mú tó bá ṣerú kúfùrù bẹ́ẹ̀ ó fi ànẹ́bì ṣe èyẹ àbọ́n fọ́lọ́n bá ṣe èyẹ àbọ́n bú ọlọ́run bá ń fi àbú ànẹ́bì ṣe èyẹ ń fa ànẹ́bì ṣe èyẹ ń bú ní pé kọ̀ mọ̀ ni lé lórí láyéláyé ó ní agbára kan kúfùrù tó lágbára ni sẹ́mọ̀ yí pé tabáwá rèèyàn kan tí ń fi ànábì sí ẹ̀yẹ́ rẹ̀ sí ẹ̀mọ̀ wípé àdánwò ńlá ló dé bá wa yẹn àjálù ńlá ni wallahi ìmúfọ́nà bá búra ṣe rí <laughs> ọlọ́mọ yarí kò ṣe dáadáa o tẹ́yẹ̀ bá fi ànábì sí ẹ̀yẹ́ lẹ́gbẹ̀ẹ́yàn wallahi èèwọ̀ kọ́kẹ́ mi lọ sí o abẹ́mọ̀ ni wallahi <laughs> ìmúfọ́nà bá búra <laughs> kéèyàn ó lágbára o ó lágbára o wallahi ó lágbára gidi gan ó ní agbára kọ́lọ̀bà lè kíra kọ́dá nǹkan sọwà kú mẹ́ kíyàn ká bú ànẹ́bì lẹ́gbẹ̀yàn báyìí àbẹ́yàn bá fi ànẹ́bì sí ẹ̀yẹ lẹ́gbẹ̀yàn kíyàn máa à ńlá wàhálà ni bó ṣe wá lágbára tó yìí rèé bó ṣe lágbára tó yìí ta bá wá rí àwọn kan tí wọ́n bú ànẹ́bì wọ́n fi ànẹ́bì sí ẹ̀yẹ bá ṣe lọ lágbára tó yìí ìjọ a lè gbà ti di pé ànẹ́bì wa lọ́wọ́ tí àwọn èèyàn sọ di igi ìtayín wọn tó wá di pé ànẹ́bì ni ó di igbá àwíyọ́ wọn ànẹ́bì ló wá sọ àgbàdo mọ́dí tó di ẹgbẹ́ adìẹ àwọn aláìlẹ́kọ̀ọ́ tó wá di pé ànẹ́bì ló kù tí wọ́n ma fi kọ́ ma bú ṣe ànẹ́bì ló kù tí wọ́n ma fi kọ́rọ̀ sọ ànẹ́bì ló kù tí wọ́n ma yọ sùkú ètè tì ànẹ́bì ló kù tí wọ́n ma tẹ́ ahọ́n wọn lẹ̀ láti ma fi bú sẹ̀mọ́ pé àdẹ́wò ńlá ló ṣẹlẹ̀ sí mùsùlùmí yẹn inú ìbànújẹ́ ni wàláì mú fọ́lọ́bà e-, ò nílè rón èyàn ò nílè rí èyàn ó sì oúnjẹ sẹ́nu báyìí kò sí ní lọ ẹjọ́ nàtàn àdánwò ló lágbára tó báyìí tí wẹ́ bá wá ṣẹlẹ̀ ìjẹ́ ọ̀nà àbáyọ wọ́n bí ṣéèkì léèrè pé sọ́nà àbáyọ afẹ́ wọ́nà àbáyọ sí tí ká máa wá ṣe ìwọ́de ni lọ́kàn ká máa wá ṣe ìwọ́de ah, ni wọ́n Norway àbí irú wọ́de yìí náà ni wọ́n ṣe ní Norway nígbà tí wọ́n fi ànábì sí ẹ̀yẹ àbí wọ́n ṣe ní France náà o wọ́n ṣe láwọn ìlú mi náà bẹ́ẹ̀ nígbà tí wọ́n fi àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan àwọn aláìlẹ́kọ̀ọ́ abẹ́lọ́wọ́n bá kọ́lọ̀ kó bá wa bá wọn lò bí ó ṣe tọ́ sí wọn àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí kọ́lọ̀ bá lè kọ́ bá wa láàánà wọn kọ́lọ̀bà kọ́ bá kó parun bá wọn sẹ̀pẹ́lẹ̀ tí mo sọ wà nínú mọ́nà àjárí kálà á ní àwọn èèyàn lápapọ̀ àbí so kálà á ní àwọn èèyàn lápapọ̀ mọ́ ayánu ni ó nídi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí ṣùgbọ́n ní àwọn yahudi ọlọ́run láàánà wọn àwọn nasọ́rọ̀ ọlọ́run láàánà tó lẹ́lómi tó yẹ kémi máa yán ọ̀rọ̀ mi ni di ẹni táwọn èèyàn máa sọ̀rọ̀ látara mi ẹ̀fẹ́ ọ̀nà sáà bẹ́yàn bá sọ̀rọ̀ èèyàn máa ń yàn ni ṣé bá bọ̀ wọ́n ní àìsọ̀rọ̀ yanrọ̀ náà ni ó pa baálẹ̀ àjẹ̀kókóró ó tí ń bá ti sọ náà ni a máa wó ibikíbi tí ń bá ti ti nínú odó ní kẹ́ máa wó ó níbikíbi tí ń bá ti ni a máa ọba <laughs> ọlọ́pàá a nítorí àwọn tí wọ́n lè sí àsìgbọ́rọ̀ so nítorí ẹ̀mọ̀ fi sábà máa ń yá àwọn nǹkan tó bá yẹ kí n yá torí pé a gbọ́dọ̀ rò wípé gbogbo àwọn tí ń gbọ́ wa náà ni làákàyè wọn dọ́gba so ibà nísìn nínú ẹ̀kọ́ ẹni tí bá ń báyàn sọ̀rọ̀ ni pé ó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ní òdiwọ̀n ẹni tí làákàyè rẹ̀ kéré jùlọ nítorí ẹ̀ ẹni tí làákàyè rẹ̀ mú bérebére àgbọ́yé tí ẹ ó kún kẹ́kẹ́ ẹ̀mọ̀ kẹ́ máa bá ẹni tí làákàyè rẹ̀ mú bérebére kẹ́ máa ṣàlàyé fún ní ìsàlàyé ẹni sílá káyì rẹ̀ tó kúrú sẹ́gbé títí yọ́ ma yé sí ni tó ń ti bẹ́ẹ̀ náà yóò ìsọ yí ẹni tí làákàyè rẹ̀ kúrú àwa ní máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹni tí làákàyè rẹ̀ mú bérébéré kí ẹni tí làákàyè rẹ̀ kúrú kọ́ wá ṣe kíni kọ́ wá sí so bá ṣe máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nìyẹn mo rò pó sheikh sọ wípé dínúna léyìísá dínà fáwọ̀lọ́ ẹ̀sìn wa yìí sí ẹ̀sìn ká máa pariwo ká máa dàlúrú ká máa dá ogbó ẹ̀rú ẹ̀sìn wa yìí sẹ̀sìn náà dínúna léyìísá dínà fáwọ̀lọ́ ẹ̀sìn wa yìí ẹ̀sìn sí kí ni pariwo gbogbo ṣe ẹ̀sìn ọgbẹ́ mọ̀sán fáwọ́dọ́ ni àbí ká máa pariwo ká máa rọ́ ká wa lọ ẹ́ lójú títì ká máa ẹ̀sìn wa ìṣẹ́sìn báyẹn ẹ̀sìn wa tó gba ẹ̀sìn pé kí wọ́n dèèyàn kéèyàn sì gba ẹ̀sìn ẹ̀sìn tó létò ó lẹ̀sìn wa wàdínú ni zọ́ọ̀mìn ẹ̀sìn ètò ni wàhùdúìn ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kìí ṣẹ̀sìn pákáleke wàsẹ̀kí ìnàtìn ẹ̀sìn kí ni o ẹ̀sìn ìfàyàbalẹ̀ ni ẹ̀sìn tranquility ó lẹ̀sìn wa kìí ṣẹ̀sìn tí yóò mọ̀ wá dá à ìlà ilẹ̀ sínú ìlú والمظاهرات ليس من أعمال المسلمين ìmá ṣe ìwọ́de kò sí nínú sí àwọn mùsùlùmí kí ni ṣéèkì sọ wọ́n ní kò sí nínú sí àwọn mùsùlùmí inú sí àwọn wo ni jama'a inú sí àwọn kèfèrí ni tabawa rẹ̀ èèyàn nínú mùsùlùmí tí bá ń ṣe a jẹ́ pé ń kọ́ sí àwọn ni ẹ̀ kò rí bá igbe kìí ṣe oúnjẹ àgùntàn tàbáwárá gùntàn tí ń jẹ̀gbẹ́ ń ṣe kí ni ń ṣe bí ajánù àgùntàn tí ń se bí ajá ni ń kọ́ sí ajá ni ẹ̀ sọ wá sọ àgùntàn ń dájá kọ̀ sọ dájá àbí ẹgbá kíyèsí mi yé o ká sọ wípé iṣẹ́ kèfèrí ni iṣẹ́ muzaharat tí è iṣẹ́ mùsùlùmí tàbárí mùsùlùmí tó ṣe iṣẹ́ wo ló ṣe iṣẹ́ àwọn kèfèrí àbí so bá túnmọ̀ kí mùsùlùmí ẹ̀ di kèfèrí kò di kèfèrí ẹgẹ́ bí àgùntàn tí ń ṣe kíni tí ń jẹ̀gbẹ́ iṣẹ́ iṣẹ́ sí kíní ṣe iṣẹ́ kíní ṣe so bá sàgùntàn ní dájá ìgbẹ́ jíjẹ wá dáa fágùntàn gidi wá ní ọmọ wá jẹ́ karambani àgùntàn nù abi, karambani mùsùlùmí náà ni mọ́ ń ṣèwọ́de kàtàkàràmbà ní mùsùlùmí ní máa ń ṣe gíní o ní máa ń ṣe wọ́dí kàtàkàràmbà ní mùsùlùmí ní sì máa ń pèpè síbẹ̀ gbòrò pé yóò bá yé dáadáa bí naam wa ma kana al-muslimuna ya'rifunaha ṣéèkì ní àwọn mùsùlùmí ọ̀mọ́ nínú ẹ̀sìn wọn abẹ́yìn ma àmá o ìgbékúgbé ni wọ́n fẹ́ gbédé ìlànà àwọn Yahudi ìlànà àwọn Nasara ẹlòmíire bí Yahudi bá yasó àfikólóhun náà yasó sí ẹ̀sì mọ̀ wípé ẹgbẹ́ mi só èmi na oso olúwarẹ̀ ó oyagbe ara o ẹ́ èyàn yàgbé ara o so a ìlànà àwọn Yahudi àti Nasara ni àwọn kìíní ire sàkọ́fà gọ̀rdíyà ni ìlà ọ̀làjú àwọn west ni àbẹ́kọ́ ni so sheikh ni wa ma kana almuslimuna ya'rifunaha àwọn muslimi o da ma nínú ẹ̀sìn wa wa dinu islam dinu hudu'in ẹ̀sìn islam ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wa dinu rahmatin ẹ̀sìn àánú ni ẹ̀sìn keni wa dinu dibatin ẹ̀sìn ètò ni ẹ̀sìn la fawda kìí ṣe àndàlúrú kèése à ń pariwo gbogbo nǹkan dàrú gudugudu kò sí tí ń jẹ́ bẹ́ wala kèése ká máa dá nǹkan rú kèése ká máa kóró ìròyìn báwọn èèyàn kèése ká máa kèése kí nǹkan máa dàrú kèése kí a máa dàwọn èèyàn láàmú kèése ẹ̀sẹ̀ ẹ̀sìn wa yìí ṣe ẹ̀sìn tí máa ń taná wá fìtínà ẹ̀sìn wa yìí ṣe ẹ̀sìn tí máa ń wú fìtínà nídìí ẹ́ ṣàmùpá àwọn lárúbá pòwe kan wọ́n ní alfitnatu namat fàwáìlú liman àìkọ́dọ̀ha jẹ́jẹ́ ni fìtínà sùn kọ́ má dàbẹ́ ni tó bá lọ jí àwọn lárúbá náà sọ bẹ́ẹ̀ wọ́n ní jẹ́jẹ́ ni fìtínà sùn lẹ̀ kọ́ má ṣe kí ni kọ́ má dàbẹ́ ni tó bá lọ jí wallahi ẹ̀sìn Islam ẹ̀sìn tí máa ń taná wá fìtínà

o là ń ké là ń sọ áfijọ́ nílú yìí ni àìbẹ́ẹ̀kọ́ ni sẹ́mọ̀ pé onílù kan ò sí ní tí ó dàrú tọ̀ ìlọ́pàá tó fi jẹ́ pé àwa náà ò ní dákẹ́ kò yẹ bá nísìn tó ọlọ́run ọba náà sì ń rí pé àwa náà ń gbìyànjú láti tún ìlú ìṣe kúrò níbi wàhálà tí àwọn Ikhwanul Muslimun tán fẹ́ dálẹ̀ sí wa lọ́rùn kò sí ìlú kan tí wọ́n ti dárò àwọn wàhálà ilẹ̀ láyé tí wọ́n tí eku ké bí eku tẹ́yẹ ké bí ẹyẹ ń bẹ̀ lónìí ẹ́ wọ́n dá wàhálà àwọn wàhálà almuzaharati yìí wọ́n dálẹ̀ láwọn ìlú kan kan bẹ̀rẹ̀ láti bẹ̀ àyàfi kọ́ jẹ́ sí pé lónìí rẹ̀ àwọn ìlú di àwọn ìlú tí ogun tó ti sọ di ìdàkúdà kọlọ̀bà kọ́ sọ wá ń bẹ̀. islam sheikh ni eléyìí ni islam والحقوق يتوصل إليها بالمطالبة الشرعية àwọn ẹ̀tọ́ a máa ń wá ọ̀nà láti rí gbà pẹ̀lú àwọn ìbéèrè fún ẹ̀tọ́ ẹni lọ́nà ṣẹ̀ríà ni ta bá fẹ́ béèrè fún ẹ̀tọ́ wa ọ̀nà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ la máa fi ṣe kíni la máa fi béèrè rẹ̀ wàtúrkù ṣẹ̀ríà àwọn ọ̀nà tí ṣẹ̀ríà là kalẹ̀ la máa ń tọ̀ والمظاهرات تحدث سفك الدماء تحدث سفك الدماء ẹ̀rí ìwọ́de in tí ma ń dálẹ̀ ní ìtàjẹ́lẹ̀ orí bẹ́ àbí orí bẹ́ ìdàjẹ́lẹ̀ ló ma ń dálẹ̀ o wà tuhdithu takhriba amwalin a máa sọ dúkìá àwọn èèyàn di ahoro a máa sọ dúkìá àwọn èèyàn di kíni o ẹni tó ti nílé òdẹni tí ò nílé lórí mọ́ ẹni tó ní mọ́tò òdẹni tí ò rí mọ́tò fẹsẹ̀ tí ò sì fi rìn mọ́tò yíwó sun mọ́tò rẹ̀ ná ẹni tó ti ní owó tó nílé iṣẹ́ òdẹni tí ò ní nǹkan kan mọ́ àwọn ọmọ ìlú ó di rẹfují ẹ́ wọ́n ó di àtìpó káàkiri wàhálà ó ṣẹlẹ̀ in ma ń ṣe kíni o ma ń ṣe takhribu amwal a ma tú a ma tú dúkìá jọ mọ́yàn lórí ni yóò tú ká mọ́yàn lórí fala tajuzu hadhihi al-umur fala tajuzu hadhihi al-umur àwọn alámàrí yóò tọ́nu ṣẹ̀ríà kò ṣe kíni kò tọ́ ọ̀rọ̀ tí mo kàí ẹ̀rí nínú kẹsẹ̀ ti fatawa al fi hukmi tafjirati wal muzaharati wal iqtiyalat فتاوى العلماء في حكم التفجيرات والمظاهرات والاغتيالات ìdáhùn sí ìbéèrè àwọn olùmọ̀ nípa ìdájọ́ ká máa ju bọ́m̀bù káàkiri àwọn àgbáyé atafjirot a ń ju bọ́m̀bù káàkiri walmuzaharot a ń ṣe ìwọ́de káàkiri wal'ightiyalat a ń jà káàkiri a ń ju àwọn nǹkan ìjà olóró káàkiri kí ni fatawa àwọn àfáà lórí ẹ̀ ibẹ̀ ni ẹ ti rí ọ̀rọ̀ tí mo kàyí náà mi bá dà lọ tí a bá wojú ago wa a rí wípé ọjọ́ wa ó ti lọ inshallah kí a tó má dáwọlé fatuwa mi lálẹ́ yìí àbí nítorí àyè ìbéèrè àti ìdáhùn tí a ti sàdéhùn pé a mọ̀ sílẹ̀ inshallah number one number two Bismillah, number one. Naam. Wa alaikum salam tula wakat. Àwọn uh, kwatma. Ok. Ok. Naam. Naam. náà àwọn ohun mọ̀ sí pé ilé ọ̀hún sí ibẹ̀ wọ́n fẹ́ wọ́n wá lúkọ̀ wọ́n fẹ́ jáde wa ìlú àwọn ọlọ́pàá ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ pé ẹ̀ jẹ́ tuntun wọ́n wà ní láyẹ̀ nínú wa ok naam naam naam olórí lórí naam ah. Ah, ìbéèrè tí ẹ béèrè ìbéèrè tó dáa ni ó sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí a ń sọ ìbéèrè tí a fà béèrè bóyá kí n gbé jáde sí inú gbohùngbohùn wọ́n ní àwọn àjọ kwatma àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó eléyìí tí kò kí ń ṣe ọlọ́pàá eléyìí tí ìjọba Kwara tí wọ́n dálẹ̀ tí wọ́n mójútó ojú pópó wa àwọn kwatma gbogbo ànà láti mọ̀ wọ́n bí àyè kan bẹ ní station wọ́n ní ọ̀nà yẹn ó lọ lèdì sí railway station ni ni ọ̀nà yẹn lọ já wọ́n ní ọ̀nà yìí àwọn àjọ kwatma yìí wọ́n wá lúgọ síbẹ̀ àwọn èèyàn tó bá ti wá gba ọ̀nà yẹn wọ́n á ní wọ́n gba ọ̀nà kan one way ọ̀nà ẹlẹ́yọ kan téèyàn gbọ́dọ̀ gba wọ́n á ní wọ́n gba wọ́n wá lúgọ tó èèyàn tó fẹ́ gbà báyìí wọ́n sáré han lápámú wọ́n ń ṣerú sẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní iṣẹ́ yìí sí iṣẹ́ tó sì ń ṣe yìí rí wọ́n fi ń dá wàhálà alẹ́ sí àwọn ọlọ́kadà àtàwọn tó ń mú lọ́rùn torí àwọn èèyàn ń ṣe ṣe ń bẹ̀ sẹ́mọ̀ pé irú iṣẹ́ tí ń ṣe yìí tó tọ́ iṣẹ́ tó kù díẹ̀ káàtó ni pé bá fẹ́ sọ fún èèyàn pé kó one way ẹ ṣe àmì pé one way ni ẹ sì dúró síbẹ̀ kí ẹ máa so wọ́n dáṣẹ́ iṣẹ́ àpò ara wọn ni wọ́n ń jẹyìn àbí wọ́n wá ní inú wa bí àwọn àwọn wá dìde sí wọn àwọn wá pariwo mara wọn àwọn gbéná ojú ara wọn àwọn ti tọ́ sókè àwọn fojú gbà láàrin ara wọn débi wípé àwọn èèyàn pélé àwọn lórí so wọ́n nígbà táwọn wá ṣe kí ní ìtàn ẹ̀mí àwọn wá bẹ̀rẹ̀ sí máa gbà pé hey ṣé kò ṣe pé mo ti tako ìlànà àrùsùnà báyìí pẹ̀lú bí mo ṣe báwọn ẹni ìlú ṣé sáwọn aláṣẹ náà ni wọ́n báyìí aláṣẹ ni wọ́n torí gbogbo ẹnikẹ́ni tí bá ti ń jí iṣẹ́ aláṣẹ aláṣẹ ni wọ́n àdáṣẹ́ ara wọn jẹ́ àwọn aláṣẹ ni wọ́n gbéṣẹ́ fún wọn pé ká máa jẹ́ṣẹ́ yìí àbẹ́ẹ̀kọ́ ni so aláṣẹ ni wọ́n gbogbo ẹnikẹ́ni tí aláṣẹ bá rán èèyàn sí tó bá ṣe àrífín sí èèyàn tí aláṣẹ rán sí aláṣẹ ló sàrífín sí o àbí now ẹni tó bá pọ́nlé aláṣẹ ló pọ́nlé so yé a ọ̀nà tí ẹ gbà yẹn ọ̀nà yẹn ó kù pọ̀ káàtó ṣẹ̀rí tí ẹ bá rí irú ẹ̀ wọ́n ní nítorí pé àwọn ọlọ́pàá náà ti ṣe irú ẹ̀ rí táwọn ti dìde sí wọn táwọn náà ti lo àyẹ̀yẹ fúnrú iṣẹ́ báwọn rí táwọn sì dìde sí wọn táwọn sì padà lé wọn lé kúrò ń bẹ̀ so àwọn kwatman náà làwọn náà tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ àṣekù àwọn ọlọ́pàá yìí náà ṣẹ́rí tó bá rí jọ mi ẹ má dìde sí wọn dìde sí wọn yẹn sí wọn ò di ń pariwo mara tẹ bínú gan táwọn èèyàn pele yín Islam fẹ́ ní fáwọ́dọ́ gan nìyẹn ní o fáwọ́dọ́ tá a kà pé Islam fáwọ́dọ́ tẹ bá fẹ́ pè wọn sá kéèsì ẹ wá wá àwọn tó jẹ́ àwọn ọ̀gá àwọn yìí àbáwọn tó jẹ́ ọmọ sẹ́hùn náà tí wọ́n dúró síbẹ̀ yẹn ẹ wá pè wọ́n kò sí nǹkan tó burú pé kẹ́ pè wọ́n sákèsì a ní kéèyàn má pèyàn sákèsì ọ̀nà ní aṣọ pé kéèyàn ṣe kíni kéèyàn rìn ìlànà tí alùsùn náà máa ń gbà pèyàn sákèsì ẹ wá pè wọ́n ẹ sì bẹ̀rù ọlọ́run bá láàrin yín àti wọn ni o ìtẹ́ páńpẹ́lẹ̀ fáwọn èèyàn àjàgà ẹ̀bì tì lẹ́kẹ́lẹ̀ fáwọn èèyàn yìí ẹ bẹ̀rù Ọlọ́run bá àti pé tí a mọ̀bí ń ṣe yìí nǹkan yìí ó lè fa wàhálà fáwọn tí ẹ mú pẹ̀lú pé wọ́n lè ṣèṣe kódà ẹ̀mí lè lọ sí kò yí báyìí nísìn so ẹ bẹ̀rù Ọlọ́run bá lórí nǹkan tẹ́ ń ṣe yìí kò ní dákẹ́ máa ṣe báyìí ẹ wọ́n sákìyèsí ẹ̀sọ́ tí wọ́n ń ṣe tí ò dá yẹn ẹ kí wọ́n mọ̀ ẹ̀sì sàlàyé ìdájọ́ rẹ̀ fún wọn nínú ẹ̀sìn tó bá yẹ pá àwọn ọ̀gá wọn náà tó láǹfààní àti rí ẹ̀rí wọn ṣe bá nìsìn tí ẹ bá wá sàlàyé fún wọn tí wọn bá wá jáwọ́ ẹ gbìyànjú ẹ wá bí àwọn tí wọ́n bá lè súnmókè tán bá lè bájọba sọ̀rọ̀ pé ẹ dákun ìjọba láàrin àwọn so ẹ̀yàn bá láǹfààní tó bá yẹ kí ẹ bá ní nọ́mbà àwọn àjọba lọ́wọ́ tẹ́ ẹ bá ní tí wọ́n máa ń gbé ẹ bá wọn sọ̀rọ̀ pé àwọn àjọ kwatma tí ẹ ránṣẹ́ tí wọ́n jíṣẹ́ ọba tí wọ́n jíṣẹ́ ìjọba àbí iṣẹ́ tí wọ́n ń ṣe láàyè báyìí láàyè báyìí rẹ̀ tí kò dáa ẹ torí ọlọ́run ẹ wa bá wọn sọ̀rọ̀ ẹ pè wọ́n sákìyèsí lórí ẹ ó ti yé báyìí sìn so eléyìí ẹ̀ẹ́sẹ́ ó kùpọ̀ káàtò kọ́lọ̀bà ní gẹ́lá kí ó forí jìn kó forí jì gbogbo wa náà bó ṣe rí ní ẹ̀ nọmbà 2 wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh náà wọ́n ní lórí ọ̀rọ̀ fáúdọ̀ yìí náà tó ráwọn èèyàn ọlọ́run bá ní kó dáhùn kó sàánà wa àwọn èèyàn máa sì ké wúlò gan wọ́n ní ṣe ọ̀rọ̀ fáúdọ̀ ká má dá fáúdọ̀ lẹ̀ yìí só débi pé wọ́n bi mí léèrè béèrè ẹ̀sìn náà kí wá wò pé ah, ìbéèrè tó bi mí tí bá dáhùn rẹ̀ yóò só débẹ̀ kò débẹ̀ o anábì sallallahu alaihi wasallam sọ pé man su'ila an ilmin aljama allahu ta'ala bi lijami minan nar gbogbo ẹnikẹ́ni tó bá bi léèrè nípa ìmọ̀ ẹ̀sìn tó wá fi pamọ́ tí kò dá ẹni tó bi léèrè lóhùn tí kò sì kọ́ ní ẹ̀kọ́ yìí ọlọ́run bá yóò fi ìjánu kan nínú ná yóò fi kọ́ ní ẹnu níjọ́ gbẹ̀dẹ̀ wọ́n náà wò kódà nílé ayé kán fi ìjánu kan kán fi kọ́yàn ní ẹnu nílé ayé kán fi kán fi ìjánu kán fi kọ́yàn ní ẹnu sọ ma pé n tí ò dáa ni ká mọ́ wá sọ pé ìjánu nínú náà lọ́jọ́ ìgbéra kìyàmà ìyẹpẹrẹ ni kún ìyà tí ó jẹ nínú náà kọ́lọ̀bà kọ́mọ́ sí àwa báyìí ṣe rí ta bá ní ká máa wò báyẹn pé yọ̀ǹda fáwọ́dọ́lẹ̀ kò sí nǹkan kan tá sọ nínú ẹ̀sìn láyé kódà bá bí ń lè nípa súfí sìn ní sọ tó ráwọn kan náà ò ní gbà kéèyàn sọ ti súfí náà àbí ẹwà bí mílẹ̀ nípa ti jàbátánà ní sọ tó rún náà dàfà ọdọ́lẹ̀ àwọn jàbátánà ò ní gbà àbí ẹwà bí mílẹ̀ nípa ti ṣíà náà ní sinà àwọn ṣíà náà ò ní gbà àbí ẹwà bí mílẹ̀ nípa tahamadíyà náà samadíyà náà gbà àwọn ò ní gbà kódà àwọn ọmọ màdí àwọn ọmọ pálapàla ọmọ màdí yìí àwọn ọmọ wọ́nranwọ̀nran yìí ẹwà bí mílẹ̀ so èyàn ní wulẹ̀ sọ kankan mọ́ tó bá jẹ́ sí pé ká pọ̀ bàjẹ́ ni pé yọ́dà fáwọ́dọ́lẹ̀ yọ́dà fáwọ́dọ́lẹ̀ ni ẹ̀ẹ̀mẹ́yẹ <laughs> e, e, fáwọ́dọ́tọ́ ṣẹlẹ̀ nígboro Mẹ́kà nípa Ànábì sallallahu alaihi wasallam pèpè sí ojú ọ̀nà tawhid tó fi di pé wọ́n lé Ànábì jáde kó ní maka wọ́n lè lọ sí Madina fáwọ́dọ́ náà kẹ́pẹ̀ yìí nínú òsùn wọn ti tó fi di pé wọ́n tó rà Ànábì ò Madina fi di à ń parẹ́ ẹni kò yí báyìí pé wọ́n tó àrẹ́bì ní kílẹ̀ ní kílẹ̀ ní gbólóhùn kan péré náà ló ti bá yìí sọ fún yín gbogbo ayé lẹ́mọ̀ control gbólóhùn kan ah. lọ́wọ́ sọ mẹ́wàá gbólóhùn kan péré sọ ìtàn tó fẹ́ gbọ́n àrẹ́bì tó sọ wọ́n ni à ah. ẹyọ kan dáa ni ọmọ wí náà tó wí wọ́n gbọ́dọ̀ gbọ́ yẹn ni kò rí bá ní sí so yí wọn kì ń pè yẹn ní fáwọ́bọ́ rí bá ní sí so ká mọ́ sí kéwúké so ká mọ́ lọ síbi ìfẹ́ nú rí bá ní sí so ọlọ́run bá lè kéré òfẹ́ bẹ́ẹ̀ ìrọ̀ àyìn so bí ó ṣe rí nìyẹn so kọ́lọ̀mbà lè kẹ́lá kó dákùn kí ó sànà nìkọ̀ọ̀kan wa tí a bá wojú ago àbáyìí ago mẹ́wàá ti ìlú gẹ́rẹ́gẹ́ inṣàlọ́ a tún máa tẹ̀síwájú ní ọ̀la níbi tí a dé yìí títí di ọ̀la tí a máa pàdé qul sami'tum wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli wa rahmatullahi wa barakatuh Thank <laughs> you.